ààbò kò dúró dẹnikẹ́ni fúdìí èyí ẹ jẹ́ ká rí dájú wípé à ń lo ìgbà àti àkókò wa fún ohun tó tọ́ àti ohun tó dára torí tó bá di ọjọ́ ọ̀la tá a bá bojú wẹ̀yìn kínú wa lè dùn káyọ̀ wa lè kún ká má bàa gé ka àbámọ̀ jẹ ẹlẹ́ni mo fi kí n kábọ̀ sórí Miliki Express akọ́tún ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń lani lọ́yẹ̀ tó dẹ̀ tún ṣe kíni tó mú ní ẹni dùn ti fúnni níwúrí Miliki Express tọ̀sẹ̀ yìí ó dùn yàtọ̀ tẹ́ bá ń gbọ́ ó dùn jọ́ lórí Miliki Express ọjọ́ Thursday yìí náà ni mo kí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa p jákèjádò nàìjíríà wípé a kú dédé àsìkò yìí bóò ló ṣe lọ lọ́ọ̀dẹ yín bóò ló ṣe lọ lẹ́nu iṣẹ́ lórí ìrìn àbí ibikíbi yálà ibikíbi tẹ̀ bá wà tẹ̀ tí ń wò mí lórí amóhùnmáwòrán ni àbí lórí ẹ̀rọ alágbèéká yín <laughs> ẹ̀yin kan ti máa wọ̀ wípé ah, ẹ̀rọ alágbèéká bíi ti báwo ṣáfẹ́ máa gbé tẹlifíṣàn rìn ní bẹ́ẹ̀ ni ẹ lè gbé tẹlifíṣàn yín rìn lórí fóònù yín torí pé kí ni ẹ̀rọ StarTimes app ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ download ẹ̀ sórí fóònù yẹn jẹ́ kọ́kọ́ já yín sí yẹn náà tẹ́ ẹ bá ti download ẹ̀ sórí fóònù yín ẹ̀rọ àṣekínni ẹ kíkan live tv lórí live tv yẹn ẹ ti ṣe kí ni ẹ ti rí orísun tẹlifíṣàn bẹ́ẹ̀ ẹ ṣáàtì fún ẹ tẹ orísun tv gẹ́lẹ́ báyìí ló máa ṣe kí ni ló máa jáde tó bá dẹ̀ ti jáde nǹkan gbogbo sinimá àgbéléwò pátápátá tẹ́ ẹ máa ń gbádùn nínú ilé tẹ́ ẹ bá ti wà lẹ́nà lẹ́ lè máa wò lórí fóònù yín gbogbo ètò onírúurú pápá jùlọ Miliki Express ọjọ́ Thursday <laughs> tẹ́mi ọmọ yín olórí Olúwakẹ́mi ìyànda sí olórin tó ṣe kí ni tó ń pọ́sà lójú amóhùnmáwòrán yín MBO bẹ́ẹ̀ ni gbogbo ohun tẹ́ ẹ bá ti pè mí náà ni màá máa jẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè mí o mò ń jẹ́ olórí bẹ́ẹ̀ ṣe ń pè mí o mò ń jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti pè mí lólórí gẹ́lẹ́ báyìí ni màá máa ṣe kí ni màá máa dá yín lò má tó fi àsìkò yìí kí gbogbo ẹ̀yọ́ lólùfọ́ pátápátá tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ tẹ fi ránṣẹ́ sí wa lórí ètò tẹ̀ ń sọ wípé áá olóyin mo kó oúnjẹ bí indomie ṣẹ́ tẹ rí lórí Orísun ẹ wo mo gbóṣùbà nítorí pé kí ni á gbogbo ètò tẹ máa ń fún wa máa ń dùn gbogbo sinimá tẹ máa ń fún wa wò ńkọ́ inú inú wa máa ń dùn ní kó dẹ gbàládùra wípé inú yẹn á túbọ̀ máa tẹ̀síwájú á máa dùn sí ní gbogbo gbàdégbà ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wá sẹ́nu ọ̀nà lẹ́yìn lẹ́nu iṣẹ́ yín ẹ̀ ní rí bànújẹ́ yẹn ń bẹ̀ lórúkọ Jésù ìyá nìkan wọ́kọ́ lórí Miliki Express tọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀rọ ló ń fọ apá ọ̀tá m sọ fún yín wípé fẹ́yìn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ nígbà àkọ́kọ́ ẹ ní àǹfààní láti jẹ̀gbáládùn gbogbo lifestyle tips onírúurú tí wọ́n ṣe kiri tí wọ́n mú aṣojú rẹ̀ láwọn nǹkan tí a kì í kọbi ara sí àbí àti ẹ̀kọ́ bí ara sí gan àmọ́ àwọn ìwúlò ẹ̀ àbí bá ṣe lè ṣe ìgbésí ayé wa tó ṣe máa ṣe kíni tó máa lọ ní ìrọ̀rùn lórí Miliki Express náà lẹ máa jẹ̀gbáládùn ẹ̀ ìyẹn nìkan wá kọ́ abala fashion and lifestyle tips náà ṣe kíni fashion tips náà wà lọ́tọ̀ oríṣiríṣi ẹ̀ topic ni mo máa ṣe kí ni mo máa mú wá sójú ràn yín ìyẹn ni kọ́kọ́ ẹ tún láǹfààní láti jẹ̀gbáládùn throwback thursday lórí ètò yìí náà ni oh god oh god oh <laughs> lórí ètò yìí náà níṣẹ́ yìí náà rí pé atáto ìyọ́ dùn àpò ó kún dáadáa tá a bá ń gbọ́ ó kún wá ẹyọ kan ẹ ṣe kí ni ó dùn ó máa múnú èèyàn dùn <laughs> ìyẹn ni kọ́kọ́ ẹ tún láǹfààní láti jẹ̀gbáládùn abala lórí títì oríṣiríṣi fídíòs a lè mú wá sójú ìròyìn yàtọ̀ sí yẹn oríṣiríṣi àwọn ìbéèrè ìmí wà à ń fi kọ́ra ọlọ́gbọ́n ìmí ìdẹ́kẹ̀wà lẹ́pẹ́tẹ́ bá ti wà ẹ máa rò rò rò rò pé àkìlà ń sa kínní yìí o mo dẹ̀ mọ́ wọ́n ti sọ létí mi rí bẹ́ẹ̀ ni dádì ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni àgbà wá búra tí òwe bá ṣe rí ni àwọn ìbéèrè tí máa bèrè tẹ́gbẹ́ náà ti wò ká ìgbà táwa ń kékeré a máa ń ṣe kínní ìyá olórí tiẹ̀ tíra ìmúgbóṣùbà bẹ́ẹ̀ ni àwọn ìbéèrè yẹn wà ẹ wá tún máa jẹ̀gbáládùn àwọn orin onírúurú lọ́tún ọ̀tún ọ̀tún ọ̀tún lábàá máa mú wá sí ojú ìrọ̀yìn Miliki Express ọjọ́ tọ́sí lẹ́ẹ̀kan sí ilé ètò ètò ní Miliki Express abẹ́yìn wá ń wo wípé báwo lẹ ṣe lè kàn sí wa lórí ètò ẹ kí n fàtìkọ̀ fún yín ní gbogbo social media platforms wa pátápátá lórí Facebook YouTube Instagram and Twitter at Orisun TV ni lórí wẹ́bsáìtì wa it's www.orisun.tv bọ́dà ṣe máa ṣe kí ni bó ṣe máa jẹ́ nìyẹn ní báyìí ẹlẹ́ka lọ ṣe kíni ká lọ kúlọ̀ gbogbo nerves wa yìí nù torí pé kíni ọ̀rọ̀ ń pọ̀ ní ìwé kọ́bọ̀ tá a máa ṣe kíni tá a máa ṣí láwẹ́ láwẹ́ láwẹ́ lórí ètò lẹ́ni ẹ̀ka tètè ṣe kíni ká lọ gbọ́ orin Duncan Mighty featuring Davido and Peruzzi Azza à